وعلى آله وصحبه أجمعين على قفوا لهم أتركاتي بإخوان محمد صلى الله عليه وعلى آله وسلم كتاب جناكي وباء صحابة وبانا من أفاقهم ní ìdánilẹ́kọ̀ọ́ àti àṣegbẹ̀yìn àsọ̀rọ̀ ń pa ìjárọ̀ tí àwọn sí rentage ìmọ̀ ṣe ìyá yẹn nìkan láti lò ìlú àǹfààní kan káàkiri sanwó ẹ̀ àbí lò ní ẹ̀kan a lè san owó ẹ̀ ìyẹn pé ká san ẹ̀tọ́ lílò tá a lò nǹkan ìyẹn láàlò ní àbí nǹkan kan láàlò láàlò àǹfààní ẹ̀ eléyìí inú tí kò bá tẹ̀sùn ní a sì mú ẹ̀rí wá fún wa nínú Al-Qur'an oye tó rinlẹ̀ ní irú nǹkan bá bákan náà nínú ìlànà ànábìwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àwọn kọ̀ǹtẹ́tà ní yóò dé òun náà ni pé ohun tí a lo àǹfààní ẹ̀ òye ń tó tọ́ àti gbọ́dọ̀ ló ti bí ń tó tọ́ akójú alẹ́rẹ́ ti ṣíà tí à ń tó tọ́ ní káwé jòkó ìwágálá fi ṣe kúnà jẹ́ tí ó tọ́ là ń ṣe. bákan náà a lè rẹ́ǹtì èèyàn ká rẹ́ǹtì wa á pè wá ṣiṣẹ́ sẹ́wọ̀n ní káwá ṣe káwá bá wọn tán lé káwá wọn kún lé káwá bá wọn rẹ́sọ káwá bá wọn tómọ́tò ṣe tó tọ́ ní ṣùgbọ́n káwá bá wọn máa ṣiṣẹ́ lé ọtí wọ́n wá gbà wá gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tẹ́lẹ̀ ìyẹn òṣìṣẹ́ kínní kò tọ́ ilé nínú tí agbọ́dọ̀ gbọ́yé ni ó jẹ́ wípé ní ibi tí a ti ṣe ìjára ibi tí ẹ̀sìn fẹ́ kí a ti ṣe ni pé tá a bá ti lọ́nà haram sọ́nà wá síbi haram àbí táwa náà ti àfikún rẹ́ǹtì fún ẹni tó bẹ́ẹ̀ fi haram ó ti bọ́ sínú tààwùnú alal ismi wal udwan ní iṣẹ́ tẹ́kọ̀ fún wa ó ni wọ́n sábẹ́ ìmọ̀ ìrànlọ́wọ́ níbi ìbàjẹ́ tó wá fẹ́ lò wá lápòjúwe pé àárẹ̀ ti wá láti wá máa ṣiṣẹ́ níbi ilé ìjọsìn àwọn kọrin yó àbílé àwọn ẹláwò kanáfẹ́ tún lé awo wọn kọ́ ilé ìkòtọ́ àbánà la ní nǹkan àǹfààní nǹkan tó yẹ kárí àgbọ̀rọ̀ gbé sí tẹ́ǹtì wọn rí níbi haram pé ilé yo nẹ́jà bẹ̀t nẹ́fẹ́ máa ṣe ń bẹ̀ ètí ò bá wọn ni táwa fi ló lé bẹ́ẹ̀ rẹ́ǹtì fún wọn àbí wọn fẹ́ fi kọ́ lé ijó àwọn fẹ́ fi ṣe lé ijó ètí ò bá wọn ni ká fi lè wa rẹ́ǹtì fún wọn àbí wọ́n fẹ́ máa ṣe ìtakò tọ́lọ́run àdáadáa lẹ́ńbẹ́ òun náà dá torí pé anábìá muhammad sallam ó ní làánà lọ́hùn mọ̀n áwá mọ̀sídẹ́ta ọlọ́run àtúwánà wá sálá ti gbé jìnà sí kẹrẹ mọ̀n áwá mọ̀sídẹ́ta ẹni tó gba aládàádáa lẹ̀ láyè ẹjẹ́ nu mùsùlùmí náà láládàádáa lẹ̀ tí bá ń ṣe tí ò sí inú ẹ̀sìn tó jẹ́ pọ̀ aláàgbà láyè kó mọ̀ wá ṣe lọ́dọ̀ ó rẹ́ǹtì ẹni abáti ẹ̀gbá ọ̀bàmù. náà ẹni táwa fi lé rẹ́ǹtì fún kọ́ tó bá ń pílé àìjò òṣùpá ń bẹ̀. lẹ́rù nǹkan bá mu. ẹ́ àìpé rẹ́ǹtì fún nǹkan ìjọ ìdáyé àfáà lukọ́ ìdá àtẹ́kọ́ yẹjú tó sábà án mẹ́rìnlá yẹjú tó ìsìnkì láàlá ẹ̀rọ ń tasọ fún oúnjẹ ta ní àǹfààní báyà ń jẹ́ kí ìkẹ́bẹ̀ mọ́ lọ yẹjú tó sábà án mẹ́rìnlá yẹjú tó ìsìnkì láàlá ìtúnṣe tí ò dá ní akílọ̀ fàáṣíwá àtúntò mọ̀ sí bẹ́ẹ̀ mẹ́rin torí pé ilé ló fẹ́ gbé ìyẹn tọ̀já wá ní ìwà tí ò dá nínú kí nínú ilé nìyó unlike ẹni tó sọ pé láti ilẹ̀ náà fà studio ló fẹ́ ló fẹ́ ṣe tíyẹn wáyé yóò tó láti pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kejì olóyún ló fẹ́ gbé ìwà àti irú nǹkan òun tẹ̀lé láyé ìyẹn láwa wọ́n nù pé àìsàn yóò dáa kòmí ìkówó yẹn ni òde kíni ni ò da àwọn àti wá àti mẹ́rin máa gbóni mọ́ra bá alágbájá agbọ́pẹ́ mi kílè tí kò da èmi ló jẹ́ mùsùlùmí. ìwọ ká ìjọba àkọ́kọ́ ni a ní òwò tẹ́ bẹ́ẹ̀ ṣe wò da torí pé ọ̀fẹ́ gbẹ oníkíni láyè ni ẹlẹ́sẹ̀ láyè ìwọ lákọ̀ọ́kọ́ ẹni tó fẹ́ fi kọ́lé tó fẹ́ ṣe ibi tó fẹ́ nílé ìjó àti bẹ́ẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam hadithi ya abdullah ibn abbas radiyallahu anhuma qala ani ibn abbas da hadithi wa pe اشتجم رسول الله صلى الله عليه وسلم anabi ṣe ṣìjáàmà anabi àwọn ìjáàmà tí wọ́n fa ẹ̀jẹ̀ ìdọ̀tí kò كلي رالي واتو بخارا منو أن كتاب نواي وصاني أنا بشيء جامع وأعطى الذي حجمه أجره أي دو أبا شيء جامع يعني بفلو شيء ولو كان حراما عبد الله بن عباس رضي الله عنه وني كيف يوني lámú yóò fẹ́ ẹ̀ àníbí ò bá ní kí ni kò ní fún lówó iṣẹ́ ẹ̀pẹ́ káyí pé òwò ní pé tí ẹ bá ṣe ìjáàmà ó gbówó sẹ́ni àníbì ní fún ẹni bẹ́ẹ̀ ní òwò iṣẹ́ àdéhìí alimam Bukhari ni wọ́n gbà wá àdéhìí ẹlẹ́kẹ̀jì àdéhìí rọ́ọ̀kùnrin àdéhìí rọ́ọ̀kùnrin òní kọ́lá Rasulullahi sallallahu alayhi wa sallam fúlàní bí wọn fún sallam sọ pé ní káfíńkù àjáni àbí nǹkan ìdọ̀tí lówó tí ẹni tí ń ṣe ìjámọ̀ nígbà owó ìdọ̀tí ni ilé wa ni muslim ti Bukhari wọn ní àníbàmọ̀ sọ́lá ó ṣe ó pé yẹn kẹ́kọ̀ọ́ bá ti ṣe jámà nígbà tó ṣe tàn náà ìfún lówó iṣẹ́ tí rọ́ọ̀fù bin khadij tí muslim gbà wá ó ní ànẹ́bí ní owó tí ẹni tí ṣe ìjámà bá gbà lọ́wọ́ ẹni owó dọ̀tí ni hadith méjèèjì ló ti rìnlẹ̀ ẹnu àwọn hadith báyìí ló àkíyèsí láti tún sọ̀rọ̀ tó bá mú àkọ́kọ́ yóò ní kò sábúrú ń bẹ́ẹ̀ káṣí ìjánu káṣí kí ni ṣàgbówó pàápàá jùlọ ó dà àwọn àlùmọ̀ àlìkìn àwọn tí wọ́n ń ṣe ìmọ̀ tírísì ẹni fún àwọn àwòsàn báyìí. ẹni tó wá mú tẹ́lẹ̀ kejì ló mú hadith rọ́ọ̀fù fún Khadij mo ní ẹni tó gbowó ìjámọ̀ owó fúnúgbà owó dọ̀tí ayé pé ṣàgbówó lórí ìjámọ̀ kí tí màmí yìí bá pàdé ńkọ́ tí n kálukú wọ́n dọ̀dọ̀ ara ẹni mìíràn hadith lórí tèmi kejì náà mìíràn ní hadith bá hadith yóò wọn takora wọn takora wọn torí kọ́rọ̀ ọlọ́ àtọ̀rọ̀ òjíṣẹ́ rẹ̀ kìí takora wọn. ọlọ́ni wà lọ́ọ́ kánà min indi ghayri Allah káyí pé ọ̀rọ̀ tọ́lọ̀ mú wa tánà mi mú wa àtọ̀dọ̀ ẹlòmíì tó yàtọ̀ tọ́lọ̀ ló ti wá ní. làwọn àjàdù fi ìlà ẹni oríṣiríṣi ìyapa ń rẹ̀ ṣùgbọ́n tó wá látọ̀dọ̀ náà ń pè é ìyapa. èèyàn nìyẹn lè má gbọ́ yé ìyẹn làwọn afọ́ni sùúrù fi máa mú báàbù yìí wá nínú màbá ètò wọn ẹni báàbù tààrù báàbù tí ẹ̀rí ti ń jọ bí ìgbà pé wọ́n tako ara wọn tí ń jọ bí ìgbà pé wọ́n tako ara wọn lọ́dọ̀ àwa ta ní lọ́dọ̀ àwọn ẹ̀dá ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́nkọ́ ìtakora wọn ìwà ọmọ bọ̀ àbọ̀rọ̀ sọ fún fẹ́fẹ́ àwọn àdìsí yẹn nẹ̀tẹ̀ ń takura wọn ẹ̀rọ ayé àyà àti àdìsí lé kíní ó takura wọn ìwọ omugbọ ni ọ ní nílà ata yìí tèmi o àmọ̀ pé ìfẹ́ ìwọ ló ń takura rẹ̀ ń bẹ̀ fún àwọn ọ̀rọ̀ yóò takura wọn ṣùgbọ́n pàápàá jùlọ àkọ́kọ́ ó ń tọ́ka lórí pé a lè lo àǹfààní yẹn kárẹ́ǹtì àǹfààní nǹkan tó wà lọ́dọ̀ yẹn kárẹ́ǹtì èèyàn nítorí àǹfààní nǹkan tó wà lọ́dọ̀ yẹn àbákàrí wọn àbí ọmọ táìsì ilẹ̀ èyí bá jẹ́ bá lẹ táìsì mo rẹ́ǹtì tàbílọ́n àbákàrí wọn látara mọ́ǹfà àǹfààní kan tó mo fẹ́ rí látara alẹ́ yẹn àbí kárẹ́ǹtì àyìnà mọ̀nfàá nǹkan kan kì í ṣe péyàn ni wọ́n nǹkan yẹn gẹ́gẹ́ la rẹ́ǹtì torí àǹfààní tó jáde lárẹ̀ abẹ́sẹ̀ wà sí àwa lọ rẹ́ǹtì ṣíà àti microphone àti speaker péyàn la rẹ́ǹtì ń bẹ̀rù àwọn kẹ̀kẹ́ ni nítorí kí ni torí àǹfààní kan tó dù méjèèjì náà lè wáyé ìwọ́n làbẹ́bí ṣe inú méjèèjì ó rẹ́ǹtì èèyàn nítorí àǹfààní kan tí ó rí lára ìyẹn kí láyé yẹn ké fún ìjánu àdìsí yẹn fi hàn pé ní alẹ́ rí ń tiẹ̀ látara àǹfààní kan tá a lè lára rẹ̀ ẹni tó mọ bàbá àti bàbá ń gẹrun ọ̀rẹ́ ń tiẹ̀ náà nítorí àǹfààní irun gígẹ̀ tí ó ti fún ẹ kódà jẹ́ pé ní tó tọ́ gẹ́ mi lẹ́ẹ̀kan pàṣẹ máa mọ oníkọ́ kọ́ alẹ́ rẹ́ǹtì ẹ̀kọ́ abọ́kọ́ ni kó wọ́n kọ́ ni wọ́n ọ̀nà ìrèbí alẹ́ rẹ́ǹtì yẹn bẹ́ẹ̀ ni kó jẹ́ pé nǹkan àláàlì ní tí ó lè kí ni kí ó ṣe fún ẹ. wàá nà mí lẹ́nu òkúndé mọ̀bá àtìnà fíà àti pé ìrẹ́ǹtì yẹn báyìí fún wa ṣe nǹkan àǹfààní tó wà lọ́dẹ̀ ó ṣe fún wa nínú àwọn nǹkan tó tọ́ ni torí sàǹfààní nẹ́ẹ̀sì wáyé sàbí tàtúndé kìtàbí wà sunnati ẹ̀rí wa nù alukur'an ẹ̀rí wa nù sunna anabi ẹ̀rí wa nù ijma fi ilé tuntun wàlú kìyàsì sahih ẹgbẹ́ tó àwọn afẹ́mọ́ kìyàsì wáyé ní alkìyàsì sahih torí pé nínú àwọn asọ́dúró lè ti dèlá àlùfáwọn ẹni bí wọ́n ń gbà wọlé ní kìyàsì fi hàn ọ̀rọ̀ mọ́ra wọn wọ́n yẹ pé dọ́dúró ra wọn yóò jọra wọn ẹni tó bá jọrú làfi ṣùgbọ́n tí ìjọra wọn kọ́ kí ní wọ́n sọ ń pa tiẹ̀ ká fi ríra wọn ẹ́ kálógbó yorùbá lélẹ̀ yorùbá ní yorùbá kẹta máa ń jọ kéèyàn fi tí ìjọra wọn kó fi ríra wọn àbá kí ní ń gbèrè <laughs> ẹ́ yorùbá ní ìkẹ́kẹ́ta máa ń lò fún ẹ má fi kíní kan kíní kan náà alimọ́n bùnú mọ́ bẹ̀rẹ̀ àwọn náà ti sọ pé ní ìjìmọ̀ wà lórí ọ̀rọ̀ yìí ẹnu kò nípa pé ní ìrẹ́ǹtì nǹkan ìtì orin lẹ́nu nínú àwọn bùyó wàlùmọ̀ àmàlàt tó gbajúmọ̀ tó fẹnu òní ilé ìwà àbíká ní ìpinnu wa kò sí òṣèlú ìpele bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ rẹ́ńtì ìpele àwa gan ọ̀pọ̀lọpọ̀ abájókòó ẹni tá a ní sẹ́kàn lọ́wọ́ tí wọ́n máa ń gbà wá kó táwa ṣe lájẹ́ àbí àwa plọ́mbà ìfúdẹ́ tilẹ̀ ọ̀sán mi ọ̀rẹ́ ti ilẹ̀ ìdókòtò ti wá létí ìjà ara rò. náà wọ́n ní hájà tó dá àyà fún ilé ìhà bùkátà kan tó pè fún torí yóò lè mọ gbogbo nǹkan ṣe tán mo láti bọ̀dá lágbẹ́já ní tálẹ́ǹtì ń mọ̀ nǹkan ṣe ẹ̀yin gbogbo tó mọ̀ ẹ̀jẹ̀ náà bẹ́yà mẹ́wàá tí mẹ́wàá wà ní nǹkan tó nídìí nígbèdé ayé. mo lè bọ́dé tó náà yóò tún ní ẹni tí ó bá ṣe ẹlẹ́nìkan kí ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ náà ló mọ ìgbà tí ọkọlọ́ṣẹ́ àti ẹnìkan sọ náà ṣiṣẹ́ ká ẹnìkan náà kọ́lé ẹ̀fọn ara rẹ̀ ọ̀nà ti bíríkìlà ọ̀nà ti wẹ́dà ó dé bóyá ó ti fojú sí gbogbo ẹ̀ kẹ́kẹ́ màdé ẹ̀kẹ́lẹ́ kékeré náà ni adégbè fáànù ònú kan fúnra rẹ̀ gbọ́dọ̀ ohun ti bẹ́ẹ̀ náà nǹkan ẹ̀kan wà tí èyí lọ́dọ̀ ta ni lọ́dọ̀ àwọn èèyàn tó àkọ́ra yẹ̀ pẹ̀kọ́ ẹ bá ń kó wa wọ́n bá gba láàrú kí ló ìjà ara ni kò síbọ̀ sí màá nǹkan ṣe tó torí ẹ pé tó wọ́n sì ní ibi ẹni tí ó tó ṣe kíni tó gbà tí ẹ kó bọ̀ ṣe. náà wal hadith ẹ̀rọ àdìsí ẹlẹ́ẹ̀kejì ti ọ̀rọ̀ fún ibùn bùnùkín bùnùkàdéjì yadullu ala ibahati kasbil hajjam òun tọ́ka lórí wípé na afwan àdìsí alákọ̀ọ́kọ́ ti abdullahi bin abbas afwan òun tọ́ka lórí pé owó tí ẹni tó ṣe ṣèjáàmọ̀ fún wa bá gbà ní tó tọ́ ni wàá nà ghayru muharram kìí ṣe wọ̀ walau kana muharraman káìsẹ́ wọ̀ ni lam yu'ta nàbí ọ̀sán lam yu'ti nàbí ọ̀sán lọ́la hajima ujrata ala hijamati. àmọ́ mi ò ní fún ẹni tí ó ṣe ìjáàmọ̀ fún lówó wọ́n pé àwọn ìjáàmọ̀ ìjáàmọ̀ gbala máa mi ká fa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tí kò lára ẹni. káyí pé ibi òye ká gbowó lé lórí àníbi òní fẹ́ nìyẹn lówó. àyí pé ó tọ́ta aṣọ yìí àfihàn ẹ̀ di súnẹ́tì irú súnà là ń pè súnà ẹ̀ di súnẹ́tì àti ẹ̀lẹ́yà ntanta nàbí ṣe àníbi ó sọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ṣe ṣe lásán nàbí ṣẹ̀rí ń pé iṣẹ́ tánàbí ṣe tó fẹ́ nìyẹn lówó. mo rò bá bọ̀ sí jáàmà ó lè ṣe kí ni ó lè gbowó. حديث يليك في رفض بن حبيب أن يدل على أن كف الحكام حبيب òun tọ́ka lórí wípé ní ìdọ̀tí tí ò dáa òní owó tí ẹni tó bá yẹ kí ìjàmọ̀ bá gbà lọ́wọ́ ẹni wọ́n ní lakin al-khubuta yutlaq ala ar-radi'i min at-ta'am mọ́tàbá ní kàbíìsì nǹkan dọ̀tí ní nǹkan àwọn sábà lọ fún tó bá dọ̀tí bóyá ní jíjẹ mímu ọlọ́ni wà láàtọ̀ ya mọ̀mọ́ lè kàbí fàmínì òtún òtún ntí ò da nínú ìgbàtọ́ ló ń sọ̀rọ̀ káyọ̀ sàká àwọn nǹkan ọ̀gbìn ọlọ́ni káyọ̀ yìí tó da ò lágbàdo ń sìn ó wọ ní sọ́ọ̀bù kí ni nìfẹ́ gbàgbàdo fọ́nfọ́tò àwa báwájú fífọ́ àtọ́yẹ tí ó jẹ́ nǹkan yàbí àyà fọ́ọ̀ mélòó láti 50 pẹ̀lú 300 tẹ́yìn bá wá gbé nǹkan oko tó wọ́n ti kọ́yọ̀ zaka yóò yọ lẹ́nu ọlọ́wọ́ ní ẹ̀yọ́ tó dà wàlá àtọ̀yà mọ̀mọ́ làkàbí fàmínú tó ń fi kóòlù ẹ má wò yí tí ò dá ń bẹ nínú nǹkan tó kàbí tí ò dá àgbàdo tó jẹra tí ti ń jẹra ẹwà tó ti yọ kòkòrò ẹ má yọ yìí ayé kàbí tí ò dá rọ̀ bíi. فيديو حسن كما يطلق على الكسب الجميل بني أعمل الكسب الجميل àwọn nǹkan owó tí ó yẹ pẹ́rẹ́ wọ́n bá ní owó yẹn kàbíìkù ní owó tó yẹ pẹ́rẹ́ fọlá kàbíìkù ní ẹ̀dá náà àfìríkà kàbíìkù yẹn pé iṣẹ́ yẹn yẹ pẹ́rẹ́ ولذا صح أن النبي صلى الله عليه وسلم أمر الحاجب أن يؤلفه نابحه أو رقيقه ثم قام بريتاني كان إن شيء كي شيء شجامة fọlá àti kọ́mọ bá pa kókó fẹ́ràn kí ìdìmọ́ débi ni tí wọ́n fún ẹ lọ́wọ́ àbí àwọn ẹlú mi máa wá nǹkan jẹ lọ. ní àkókò iṣẹ́ ṣèjámọ̀ ẹ̀fọ́ yẹ kọ́ mọ́ ṣe ó yẹpẹrẹ síbẹ̀ bá ti yẹpẹrẹ owó tó yẹn bá rí bẹ́ẹ̀ ńkọ́ yẹpẹrẹ ni àti ìsọ pé haramu ni. káwọn láwùjọ wa lẹ́nu iṣẹ́ ò lẹ́yìn ṣe òun gé ìkànnà fún yẹn. sẹ́yìn wá lè dé ìkànnà bí ni tí ìbá ń nẹ̀tẹ̀ sí ọ tó bá gbé kẹrẹ tó pẹ̀lú owó aláàlú ni ṣùgbọ́n owó tó dé kí ni ó yẹ pẹrẹ gbàgbọ́dá lágbára sílẹ̀ yìí ṣe òun gé ìkànnà fáwọn yẹn ni máa gbówó sí àṣẹ wá bẹ̀rẹ̀ sí wọn wájú ẹ́ bàbá tó dà oríkòrò dá fọ́nmúlà rẹ̀ àbí láfàáyé jẹ́mọ̀ láti rí láyé sábà jẹ́ bàbá fẹ́ ájẹ́ tó mọ́ra ànẹ́bí pé halal fún abá fárí lórí yẹn tó ló fámọ́ ẹ̀ wọ́n náwó sí ẹkùn wá tó ń gbà tó máa ń dènà ìbá wò tí ìbá wá ṣe tó gbowó fárẹ́ rí pé haramu ní sẹ́yìn wọ́n bá wọn ní àṣà náà tó lè kiri ló yẹ pẹ́rẹ́ káyipẹ́ haramu ni ìjámọ̀ ni àníbi òní fẹ́ ni olówó káyipẹ́ haramu ni kábàyàn sí ìjámọ̀ àníbi òní fún lówó. ayékọ́rọ̀ tó sọ yẹn iṣẹ́ yẹn tí yẹn bá mú níṣẹ́ tó yẹ pẹ́rẹ́ ní ti ń ṣe. ìyẹn ni kàbíìsì tí àníbi sọ. falkabi láyọ̀rọ̀ mi bí kàbí falfọ́rọ̀mù. wọ́n dáwọ́ kẹ̀kẹ́ ní kàbíìsì ń dàgbò tó ṣe pé agbèrò pé ní ìbàjẹ́ títè wọ̀ pa ó ti dè wọ̀ rárá. wẹ̀yìn náà máa yọ̀rọ̀ ọdún bí ìhóbó sàgbàná à ṣùgbọ́n nípa àgbàlérò ní àìdá bí nǹkan yẹn ti yẹpẹrẹ tó kéré sáma òkà iṣẹ́ tẹ̀yàn ń sinú bọ̀dá lágbájá yẹn ti dẹ́mi tó sàǹfààní a sọ pé haramu ní sẹ́wọ̀n ṣùgbọ́n iṣẹ́ ń gbégé ni ó yẹpẹrẹ tó bá rówó bẹ̀ ń kọ́ sínú owó náà njó yẹ pẹrẹ ní sí rówó àyà alimami ní fayé wọn rahmatulah alẹ níbi tíra wọn tó gbajúmọ̀ ní báà bẹni màáàd akọrọ ẹni akọrọ pẹpẹ sọha ani sọlá ọlẹ sọlá alórí ilẹ̀ látọ̀dọ̀ ànábì pé anáwó hákàmà bí kó kátàbọ̀ hajjá ó dájọ́ ó ní owó tí ẹni tí ń ṣe ìdáhùn fún ní ń gbà àbí kéèyàn mọ ìjáàmọ̀ ṣiṣẹ́ fún ẹ̀ ètò yẹpẹrẹ ni. wà á mọ̀rọ̀ sọ àbíyá ayò àlífà òun náà bí àhú àwòrán pé ọ̀ àwọn dábàá rẹ̀ lọ́wọ́ pa sàábé lára ẹ̀ pé kó máa bó ń fún wọn lóúnjẹ kó máa bá pa kókó fún kó sì máa gbowó yájú kó máa ṣe kí n lọ kó máa tìjáàmọ̀ fún yẹn lọ. وقرأ أنه, أنه احتدم وعطل حتى ما أجرى لكن أنا قلت إن أونجا تصر يعني تصر náà ló ní ló ṣe ìjámọ̀ ló sì fẹ́ tó bá tó ní kíni lówó lórí ìlú ọ̀nà ti gbà pé akéwìn ah, máa bí kẹlẹ́ fún iṣẹ́ yẹpẹrẹ ni kọ́ wá pẹ̀lú kẹ́kọ́ wá mọ bí kẹlẹ́ sí kọ́ wá ní polówó ọ̀fun náà ni kò mí ní pé wọ́n ti gbà pé iṣẹ́ tó yẹpẹrẹ ni kọ́ wá pé yẹn kó bẹ́ẹ̀ dé kọ́ máa fún lówó nígbà tó wá ti tọ́ máa ń kó ti àdìsí fún ẹ wá sẹ́ni ti abúlágbájá wọ́n sọ jámọ̀ ti fẹ́ o ìjámọ̀ kò dáa kéèyàn mú ní fẹ́ ọba ń ṣe wá àti ìrúkà lẹ́mi ní kásìmù ìhàjá ọba fún lówó yìí tó ṣe mẹ́ ọba tẹ̀ sí wà lókùtà ẹba tẹ̀ ń ṣe lẹ́kọ̀ọ́ kan tẹ́ ní sẹ́mi ní kíni lọ́wọ́ àfihàn ọ̀ṣẹ́ yèrìṣáàdì ìfúnnu ọ̀sùn tó fún ní ẹ̀tọ́ ẹ̀tọ́ rẹ̀ wọ́n kọ́ ìyẹn ọba mu. nam a ní fàtí ìfọ́ ònàbí rasalal hajjam àjọrọ láàyò àrídò kọ́wùlá kásìbùlà hajjam kàbí. anáwó tí ànábì fún ẹni tó bá ti hijama kò tako ọ̀rọ̀ tó sọ pé owó tí oníjàmà ń gba àbí iṣẹ́ tẹ́ni tí ń ṣe iṣẹ́ yẹpẹrẹ kò tako. فإنه لم يقل إن إيتاءه خبيث إلى أخذه وأكله ولا يلزم من ذلك تحريمه àníbi sọ pé kó ń fún lówó tí ò dání bákan ilé yóò tọ́ka lórí pé ọ̀rọ̀ táwọn ẹni sọ yìí ó sọ nǹkan ibi ìwọ̀ fàkọ̀dé sáwọn ẹni ọ̀sánà sáwọn wà bọ́tọ́lá tàbí ìfẹ́yìn wọ̀lá yóò hàrùn rímù àkìlà àbùmá ẹ̀rí kájẹ garlic kájẹ àlùbọ́sà anẹ́bẹ̀ẹ́ kàbí ìtìláyè kan àyẹ̀wò múnú kọ́ yìí ní ohun ti bẹ́ anẹ́bẹ̀ẹ́ sọ pé wọ̀ ni kọ́dà anẹ́bẹ̀ẹ́ sọ pé ní ẹnikẹ́ni tó bá jẹ garlic náà فلا يقربن مساجدنا أو مصلانا ẹni tó bá ti jẹ èso yìí jálìkì kọ́mọ̀ wà bó kọ́mọ̀ wà kírun fa inna al-mala'ikata tata'azza mimma yata'azza minhu banu Adam torí pé tó ní àwọn ànábì Ádámà lára ó ní àwọn tani lára àwọn màláíkà ṣé tọ́lú ìlú àgbọn tó wà sọ pé haramu ni rárá sọ pé haramu ìyẹn ló bá jẹ́ mo ìfọ́ ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní tí ẹ bá kọ́ ọ́ láti ìfẹ́ kọ́mọ́tà rí gbé dájọ́ ọ̀gbàdàn yìí sẹ́ni kàbí ó di dídí ni ó ti lè wọ̀ lẹ́nu rárá o. náà wọ́n ní wàlá wàlá yóò gbà mí ní ìfẹ́ ìlànà sọ́nà àjàm ájá hílà àtìlọ́. ẹ̀rí ẹni bákan náà wà á púpọ̀ lọ́nà pé nígbà táwọn ti fẹ́ ni lówó ìgbẹ́ ẹ̀ ti di dẹ̀mẹ̀kẹ́ máa dé kí ni kò mọ̀ ẹ̀ṣẹ́ láti fi máa jẹun. سيفان يقول إني لا أعطي رجلا عطية يخرج منها يخرج بها يتبطئها نارا ọlọ́run ẹni máa fẹ́ lòmíì ní nǹkan gbà mí tó lè mọ àmúlò rẹ̀ pé bóyá lẹ́nu pamọ́ bí ọmọ yá ń gbà tán tán ó pamọ́ bí yá ní lọ ó yẹ pé nǹkan tó lè mú sábà bí àìdáa fún un tó bá gbà lọ́nà tí ó lè fi tí ó sọ nígbà bẹ́ẹ̀ fàyọ níbi ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí kọ́ yìí mo pọ̀ òun náà ni pé iṣẹ́ ẹni tí ń ṣe ìdámọ̀ iṣẹ́ tí ń ṣe ìsìláàmù tàkùn kéèyàn fi ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ tó ṣe kí yẹ pẹrẹ ni. náà قال الإمام, قال الإمام القيم رحمة الله عليه اختلف الفقهاء في أطيب المكاسب على ثلاثة أقوال أني أوافق أني أقول لك إيشو سيدو داجي تجارني تجارة كسو أكن براءة كتابة أكن عمل الرجل بيدي kéèyàn níṣẹ́ kan lọ́wọ́ kó máa ṣe. والراجح أن أحلها كسب الغانمين وما أبيح للغانمين على لسان شارع أنشته لا زرع تجي حلال ونين كنتو غان انتو جابو انتو كولي ريوزو àbí tó tọ́ ti sàlàyé pé ní tí wọ́n ní wọ́n ní. àwọn ọmọ rárá èyí tí wọ́n bá ti ń ṣe tó bá jẹ́ ọ̀nà halal tó dá lọ́dọ̀ tẹ̀ náà wọ́n hadith dalala ala anna al-hijama min al-ilaj an-nafi li ba'd al-amrad àdéhùn ń ṣàlàyé fún apé mímú ìjáàmà onínú ìwòsàn tó dáa fáwọn àárẹ̀ kan ọba lọ́nu wádìí mahad alimam bin qayyim rahmatullahi alayhi wọ́n sọ̀rọ̀ gan nípa àlùsùjáàmà yàtọ̀ àwọn àǹfààní àti bá níbi ṣe máa ń ṣe wọ́n bá lè pé ní ẹ̀sùn pé lẹ́yìn àyàn máa ń kéde kòkòrò onú ẹ̀jẹ̀ kòkòrò onú ẹ̀jẹ̀ àní gbogbo àtọ́ntògùn ti kéde kòkòrò onú ẹ̀jẹ̀ tó yẹ pé wíwá tó máa ń ṣe ìjámọ̀ ìṣe ń fa àwọn ìdọ̀tí jáde kòkòrò èrè kúrò bákan náà وفي الحديث دلالة على إباحة التداوي بالأدوية النافعة المباحة ní bá tó lè kọ́nà àdìsí ni pé a lè ṣe ìwòsàn pẹ̀lú àwọn oògùn tí ẹ̀sìn fọwọ́ sí ṣùgbọ́n kò sẹ́bọ̀ kò tó oògùn kò sẹ́bọ̀ oògùn gbégbéni oògùn bẹ kò sẹ́bọ̀ kò tó oògùn bẹ o ẹbọ ni o sí. àwọn èèyàn wọn máa ń kọjá àlà bí àṣẹ fi ń ṣàfihàn alùsùnà ni wọ́n gba gbogbo wọn lẹ́sùn fún tó ti bẹ́ẹ̀ náà wọ́n tún fẹ́ràn wọn àwọn àgbẹ̀ sóògùn lè gbé gúnmí wọ́n ní sóògùn ìtẹ́ sí pẹ̀lú ògùn ẹbọ ni àbí aláṣejù nǹkan bá tún dé èyí tí ń ṣe mọ́tẹ́ pẹ̀lú ògùn bẹ́ẹ̀ wọ́n bá kú káàtó gbogbo ẹ̀ àti tó tó àti tí òtọ́ ní kò sí kíni kò sóògùn ẹ̀gbó wà alùsùnà wà dúró láàrin fún ìṣe wà ní gbogbo mọ́tẹ́ àlà náà láàrin àwọn alátòjì àti aláṣẹ ètò alimọ́ọ̀mù nìkan yẹn wọ́n ní àlàákù bẹ́ẹ̀ àdúrà yìí ní àpé ààyè méjì ní kòtò méjì wà ní kòtò kòtò wà láàrin kòtò àti ètò àti kúrú àpapọ̀jù ogun bẹ ní ètò bá tọ́ wọ́n na ha bá láàyò náà bí tàwa kọ́lá eléyìí yóò kò sáko ìgbára lọ́lọ́ ẹ̀gbọ́n tó ní òṣoògùn kí náà fẹ́ ṣe wọ́n fẹ́ gbára lọ́lọ́ ìkákú mọ́sóògùn kákóògùn ò sáko gbára lọ́lọ́ sábàbí lóògùn jẹ́ bẹ́ẹ̀ ni ká ti jẹ́ wa táàbí lówó kò sáko ìgbára lọ́lọ́ a gbọ́dọ̀ gbà pé oògùn fúnra rẹ̀ ń wo ní ọlọ́run ní wo ni fẹ̀sùn gbógun jẹ́ sí sábàbí jẹ́bà tó gbà pé iṣẹ́ wa gẹ́gẹ́ ni ó sọ adó lówó ìjẹ́lé sábàbí ta ní sàn èdè lọ́rọ̀ ọlọ́ọ̀ba òní ń fẹ́ adébìkí tó ká mọ́ gbé tí ò sí ní ẹ̀sìn wọ́ látara pé afẹ́ pàtàwọn kẹta wọn kọjá àlàdé ògùn ṣíṣe ọ̀fíìsì àfáwọn kìlìmọ̀káàfì mìíràn haifu tọ́yẹ̀bẹ̀ wọ̀lọ́kọ́bọ̀sì atọ́ni kọ́nù àdìsí pé àwọn sẹ́fà ń ṣe wọ́n jura wọn lọ nípò wọ́n wọn lọ wọ́n dáa jura wọn lọ wà tó ẹ ah, èèyàn ò mọ́lẹ́lẹ́ yìí kéde ara àwọn ọ̀dùnmá yẹn tẹ́lẹ̀ àbí ó kọ́ sẹ́wọ̀n gan-an yóò kéré láàrin àpèjúwe fún yẹn lẹ́ẹ̀kan ń bá yẹn gé káàkiri. tẹ́wọ́ fẹ́ fún ẹni tí ń tajà àbí tó ní iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀sẹ̀ jura wọn lọ wọ́n mi ní ṣáyẹ̀sì rẹ̀ fún àti ọ̀dàmà àtúbọ̀tẹ́ iṣẹ́ ẹ̀fẹ́ga ẹ̀wà ń dẹ̀ndẹ̀lẹ̀ wọ́n náà yá bá kí nǹkan àyìn yàtàlá màtà màálì àtùmọ́rù ẹ̀tọ́ wa fọ́fọ́ mọ̀ ènìyàn pé èyí tó ga ni kó máa wá iṣẹ́ tó dáa ẹni tọ́lọ́ kọ́lá ká máa gé kánná wá aṣọ tó dáa tó yẹ halal náà أن جاء في رواية أحمد وأصحاب السنن أن رواية كتورة إمام أحمد بن مسند كان أصحاب السنن نازوا بسند رجال وثقات فلو سيني كتو يا وين يا تو انا طالب بالا لولو لولو وين من هذا الحديث أن النبي صلى الله عليه وسلم قال للحجام عن كتبه نعم أني أنا صلى الله عليه وسلم الحجام ẹni tí ń bá yẹn ṣe ìjàmà pé àlefuhu náà bí a ẹ̀rí ẹgbẹ́ tẹ́ kó máa bọ́ pákókó fẹ́rẹ́ fún. فدل على أن الحجام إذا كان مستغنيا فإنه يتلقف من هذا الكتب بإنفاقه بطرق بعيدة عن نفقاته ẹ̀yìn eléyìí ó yẹ ká mọ̀ pé alhaja ẹni tí ìjà mọ̀ fún yẹn ìgbà ká ní mọ̀ sẹ́ẹ̀kì nìyà tọ́lá ń bá ní kí ó rọrọ̀ fàyín náà yẹ kàkàlà fún ní azal káfí bí ìfáàkì yìí bí tórókì bá ayé lẹ́sẹ̀ àti nàfàkọ́ọ̀tì yẹn pé yóò bọ́ pábọ́sẹ̀ kúrò ń bí iṣẹ́ ìfáàkì bìtúrùkì bàílẹ̀ ànàfàkọ́ọ̀tì pẹ̀lú kó máa náwó ẹ̀rí lọ́nà tó yẹ pé bàílẹ̀ fún bàílẹ̀ ànàfàkọ́ọ̀tì wàhájá ti hásọ̀rì tó bá ti rọrọ̀ pẹ̀lú pé rówó ń bò mí ẹ̀rí tí ó fi rọrọ̀ nípa bùkátà rẹ̀ tí ń lè gbọ́ torí bùkátà ara mi rẹ̀ gbọ́. ìyẹn pé ó náwó yẹn síbò mí. afọ̀n owó yẹn tó bí bóyá kó fi fún àwọn ẹran ẹ̀ lóúnjẹ. tí wọ́n ní kó pa kókó fẹ́ ìyẹn owó yẹn fi ẹran ẹ̀ lóúnjẹ. tọ́nà bá ní kó rọrọ̀ tó ní fẹ́mi lọ́wọ́ ó ń ní fẹ́mi tọ́lọ̀ ń bá ní kó rọrọ̀ kó lówó lọ kó mọ fowó ìjàmọ̀ ṣe kí ni fẹ́rẹ̀ ló ń jẹ́ ṣùgbọ́n ètò wọn fi jẹun àtìyàwó rẹ̀ iṣẹ́ mi tó tó dáa ju ìjàmọ̀ lọ ni kó mọ ṣe kí ni kó mọ fi jẹun àgbọ̀rọ̀ yẹn tọ́lọ̀ ń bá ní kó rọrọ̀ ìgbọ́n tí ò bá rọrọ̀ náà kí ni ó mọ̀ náà òun ìjàmọ̀ náà òun ti pẹ́ haramu ni ẹjọ́ bá ti ń gbọ́ yìí gẹ̀rẹ̀ tí yẹn bá ń ṣe ní kọ́dá kan ní olùkí ni ó dáa jù. lọ́ọ̀tì ń gbowó ń bẹ̀ tọ́lá ti ní kó níṣẹ́ míì lọ́wọ́ tó bá lè máa náwó ṣùjáàmù yẹn fún àwọn dábàá tó bá ní ìjọba níbi tó fẹ́ ṣe fún ìjáàmù tó owó ìjáàmù yìí báwọn fífọ́ àwọn ẹ̀rẹ̀ ló ń jẹ. وإنما يتلقف يتخلص منه بإنفاق على دوابه أو وضعه في مشروع مفيد àdúgbò tí ẹ̀náwó yẹn ti di àwọn pírójẹ́ẹ̀tì kan tí ó ṣàǹfààní bóyá fúnra rẹ̀ ní ẹ̀rí gbogbo àwùjọ náà wọ́n tó wọ́n yẹ pé àìní ah, fi ń jẹun ìyẹn ló dáa jù. wọ́n bóyá pé pírójẹ́ẹ̀tì yẹn ìrù dì tó tó mọ̀ jẹ́ tẹ̀sí ní gbàgbé kọ́mọ́ṣáláṣí mọ̀tíkọ́bí gbọ́gbọ́ ọba àdúgbò àdúgbò fi ṣe kankan lá anna ò màkòrò kò ṣẹlẹ̀ àná táwa gbọ́ yé o pé pé kó gbowó ìjà hàn kó fi jẹun yìí kó fi bọ́yàwó yìí pé pé nípa kọ̀ nínú ẹ̀sìn ni o. ọ̀làkí ìlùsìmọ́sá ni mà á lè dùgbò mọ́ lọ́kọ́ jẹ́ pé iṣẹ́ yóò wá tó tún dé lọ́sà yìí tó ga ní wá mo fẹ́ fi máa jẹun. وابتعاد وبيئها ودنيئها kéèyàn jìnnà sí àwọn irinṣẹ́ tó yẹpẹrẹ àwọn tó yẹpẹrẹ ilé yìí tó dànù ẹgbẹ́ bá tó kúndé ìjámọ̀ ìṣàpèjúwe yìí alẹ́ ní àwọn iṣẹ́ mi tó na ẹjọ́ ní ọ̀ká iṣẹ́ yìí níbẹ̀ owó rẹ̀ kankan máa fi ṣe nǹkan báyìí ṣùgbọ́n owó tí ìfimọ̀ ìjọ kọ́ṣẹ́ iṣẹ́ tó lé kí ni tó gbayì láwùjọ ẹ̀rí ẹni ẹ̀rí bàbá wọn àtọmọ rẹ̀ owó owó kí náà ń dín jẹun ẹ́ ó ń kólẹ̀ <laughs> tíyàn gba ìlú lè gba ìlú àrùjẹ àbí ẹni tí ń kólẹ̀ <laughs> ó ṣiṣẹ́ ni alákòjú ah, rẹ̀ jẹ́ tó ẹ́ èmi mo mú yín ẹ̀ ní ẹ̀mú ti yín àmìnìkan làgbèjúwe ni kí a tó ń gbé kaná wọn àbáwá jà ẹ wo gbé kaná lọ àtọmọ rẹ bí jẹun aláàlú ni òṣùpọ̀ yóò rí bákan bákan láwùjọ ká a ọ̀dọ̀gbẹ́ ti ń tajà tó ń ń sàwọn ẹ̀kẹ́kẹ́ tó ó gbà yìí. nam alimọ́ bùnú ẹ̀ẹ́dùn bùnú tẹ́yìn yàrá tuntun láàlẹ́ yìí. wọ́n ní alimọ́ tọ́sà bí alimọ́ mọ́ṣẹ́ bí háà يعمل صرف وآخر أبعد عن المنفعة فالأبعد فالأقرب لما دخل في البحر وني àwọn owó tó bá ní ìrújú báyìí àbí ká fi kún èyí tí ó rẹlẹ̀ báyìí parí ní àwọn ẹgbẹ́ tó lẹlẹ̀ kọjá lóde àǹfààní tó jìnnà lánàá sí tẹwàrí tí ó wọnú wa kó jẹ́ àwọn iṣẹ́ tó ṣe kíni tó súnmọ́ tó ṣàǹfààní kó jẹ́ kó ní owó fún wa fún ọmọ fún ọmọ wa ni ọ̀gọ́ ẹ̀rọ mìíràn lè bá lẹ́yìn náà èyí tó tún tó tún fọwọ́ lẹ́yìn tó yẹ pé láti wá sọ yẹ kó owó tó súnmọ́ jù ní káàkiri alìjẹun fún yìí tó tún tẹ̀lé káàkiri káàkiri wá sọ yìí tó tún tẹ̀lé yìí tó tẹ̀lé ẹ̀rí pé nígbà táwọn ti fi bóyá yìí tí ó jìnà irú iṣẹ́ ta sọ ìtọ́jẹ́ pé ti táwọn ẹ̀sìn ẹ̀yìn tó lójú ni tó jìnà ẹ̀fẹ́ lónìí kágbọ́ yìí fagbá pẹ̀lú èyí nígbà ìrìnàṣínú wa kọ́yẹ́kọ́ òní èyí tó ń jìnà kọ́nà mọ̀ jìnà sára ajé díẹ̀ kọjá pàtó èyí tó tó ń jìnà èyí tó tó ń jìnà èyí tó bá tó ń rújú gan kàtàbí kì í ká àǹfààní kan ìlú bá ń gbà táwọn àfa ń sọ pé ẹni tó kówó sí báńkì tó ìlé wa wọ̀ ṣé kò gbà ní mọ́ gbà ìyàpá lọ́dọ̀ àwọn àfa àtẹnikó fílẹ̀ tó bá jẹ̀ tiẹ̀ wọn ẹgbẹ́ tí yóò bá gbà náà tó fi yá yẹn rè balẹ̀ kókó ń gbà tó bá gbà kí á ní òkèké kó ná níbo yóò yẹ sí kó fi jàmàlà tó kẹ̀lé sí ìkẹ́ tó jìnà yóò ká jẹ́ nǹkan fàánì kọ́ yẹ kó ní ìlànà sí ara kó mọ́ fi ra bàtà àyà. نعم حديث قتل لحديث أبي هريرة قال أن قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل أن الله بابا عليك ربني ثلاثة àwọn ìrìnyìn mẹ́ta kan wà ana hasbuhum yawm al-qiyamah òun fa àwọn ọjà lọ́jọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah ẹ dákun ọlọ́run ní òun bá yẹn jà àbí láyé gẹ́gẹ́ ìjọba bá ní ìrúbọ ààbò ọjà ọ̀gbẹ́jẹ ti bá kábàá kọ́nù tó dá wa irú tó jọba ìyàn ń wa sánú ọ̀sán ìwà tó sọ̀rọ̀ rìbá ó ní yá ayọ́ lẹ́sìn ní àmìnà ẹ̀yìn mùmí ní náà wàzárù agbọ̀dì bá tẹ̀lé ti tẹ́lẹ̀ ẹgbẹ́ ìbísílẹ̀ owó ìní ẹ̀dílẹ̀ nǹkan tó mọ̀mọ́ ní ẹ̀kẹ́ mọ̀mọ́ ní nìyí. wàyí lámsẹ́ fún àlùfẹ́ balẹ̀ ti rì balẹ̀ fàbánu bí haribi mina lọ ìwà rọ̀tọ́lẹ̀ ẹ máa retí kí ni ogun látọ̀dọ̀ ta ni sọ́nù àwọn ọ̀dọ́ làwọn ti bọ́ọ̀lù kọ́nà ní ìyẹn ti bá bẹ́ẹ̀ ni àdìsí yìí náà ọlọ́run láwọn èèyàn mẹ́ta kan wà èmi ní bá wọn oníjà mi ni wọn lọ́jọ́ gbẹ́jà ẹni àkọ́kọ́ àkọ́kọ́ bí fún fún tọ́lọ́ iṣẹ́ tó gbà náà wò mọ́ ipò tó gbé tọ́lọ́ náà wò mọ́ fún ọ̀gá dàrà lọ́ba lọ jàmbá ń ọdún bá bọ̀ ẹgbẹ́ ìtura ọdún náà ẹja ọjọ́ ọba jàmbá. wọ́n kọ́ àmùsùlùmí ni ẹni ọ̀nà ẹlẹ́yìn bá máa sábà sọ á kódà jókòó àgbẹ̀ tó lè kọ́ bá afẹ́ká tó máa fà yìí gan ó ṣe kí ni ó ṣe dájú bá náà rí pé ní àìsè yẹn ṣe dá mo kún mùsùlùmí ni o kí náà mẹ́ni ẹ la ẹ̀sìn kódà ilé mẹ́sìn bá wọn ṣe kẹta rí ká mùsùlùmí ẹjọ́ àlàáfíà ẹni ọlọ́run lélẹ́yìn ẹni tẹ́gbẹ́ nǹkan fún torí tọlọ́run tó wà lọ jàǹbá ẹ̀hàn kódà àwọn qualification ẹ̀hàn wò ká ẹgbẹ́ mùsùlùmí tà ní ẹ ẹ̀hàn tẹ wò kọ́ mímẹ́ lára pé àníwẹ̀ ẹni ọlọ́run lẹ́nu yìí wọ́n bá lọ jàǹbá ọlọ́run lẹ́nu tí gbàdúrà lọ́jọ́ gbọdọ̀ àti àná. wọ́rọ́ bí mo bá àkóràn ẹni tó máa ta ọmọ ẹlọ́ àbí ó táyàn fa ákàlà fáwọn náà tó bá fowó ẹ̀ lókè tó fowó ẹ̀ jẹun tó fowó ẹ̀ wá sọ ọ̀nà ìyẹn pé ìjọmọlúwàbí yẹn tí ẹ mọ ọmọlúwàbí tó sọ dẹrú tí ètò ẹrú àmì nǹkan yẹn lọ lókè níta ẹrú. ìlú ẹ̀ náà wáyé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀fà sẹ́kùn iná ìlú pàtàkì ìṣẹ́lẹ̀ fáàlì ìwà tó bá bá bùtà ń kà lọ ẹlẹ́ẹ̀kẹta òní rọ́jùlù èèyàn kan ìfádàrà àti ìrọ̀ ó gbà yẹn ṣiṣẹ́ ẹ bá ń ṣiṣẹ́ yìí bí a ṣe ọwọ́ ni bí a ṣe ẹ̀kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ni bí a ṣe bí a dírẹ́fà ní nítorí ọmọ ọmọ ó sá gbà yẹn ṣiṣẹ́ kan. fàfáǹfà mínìwù ẹni ẹ ti ṣiṣẹ́ yẹn pé gbogbo ẹ̀tọ́ ni ó ṣe pẹ̀lú àmúyí tí àjàrà kò bá ṣe kí ni bá polówó iṣẹ́ kó fi palẹ̀ kẹ́ni tí ò bá mi kájà kó kò tí ẹ̀ kí ni òfin ọgbà yẹn ṣiṣẹ́ ló bá ṣiṣẹ́ lọ bá polówó ọgbẹ́sẹ̀ fún ni ló bá ṣiṣẹ́ fún ní owó tí wọ́n bá fi fún ló bá gbogbo. ọlọ́run ní oníjà rẹ̀ lòún jẹ́ lọ́dọ̀ gbẹ̀dẹ̀ àti àrùn. hadith yìí wà ní muslim يدل الحديث على تحريم فعل هذه الأمور الثلاثة حديث ينتقل لكي أعمل كمتة فتا كانوا حديث ìwọ ni wọn. وبيان أنها من أسباب ما حرم الله تعالى níbi jẹ́ kó yẹ wa pé ní nínú àwọn nǹkan tó náà ṣe lé wọ̀ nínú àwọn nǹkan ìwọ̀ tó lágbára ذلك أنه تعالى هو الذي سيتولى يوم القيامة مخاصمة هؤلاء الثلاثة kí láàbọ̀ pé nínú àwọn tó lágbára ọlọ́run gan-an ló ń bá wọn mẹ́tẹ̀ẹ̀ta ìjà ثم يحسنهم وما ذلك الا لشده جرمهم إذا ابن جرير تلقي اسن لا نمدا ندا ولا كل غرا وقبح فعلهم يجابوا لكم نواتي وعظم ما اقترفوه إذا سواء فانتوا فانتوا نعم alakoko ni ẹnbẹ bi halafa bi laayi fa'ala ó búra nítorí tọ́lọ́m èmi lọ lẹ́kọ̀ọ́ ẹni tí wọ́n gbé nǹkan fún torí tọ́lọ́m ara rẹ̀ náà ní kékeré yẹn tó búra nítorí tọ́lọ́m wọ́n wá wò búra yẹn mọ́ lára wà á hada bìlẹ́sìlẹ̀ ó fi gba àdéhùn àwọn olóògbé báwo yẹ pé ní tí ò gbẹ́sẹ̀ yẹn náà wọ́n jẹ́ mùsùlùmí yóò ní òun ṣe nǹkan báyìí lórí tọ́lọ́m òun mójútó bí nìkan lù àwọn tó ní gbogbo kọ̀ọ̀lá yìí dání àbí ẹ kò dé kò sí ní ẹ̀rí pé kọ́ tó máa gbé kúránì dání kò sí ẹ̀rí pé kọ́ gbé kúránì dání kọ́ lọ́gbúra nínú mi ọmọ ìjìyàn ó ní bẹ́ẹ̀ kúrò yẹn lọ gbé kúránì wa kò ní ní kúránì yẹn lọ láti ń gbúra tó bá gbé kúránì tó tó fi gbúra kọ́. ẹni ní o lè pé òun gba òfin yìí òun mójú tọrọ ọdún òun tó gbé torí tọlọ́n gbé dání yìí wọ́n bá gbé sípò ẹ̀wù tọlọ́n lọ ní ara ó sàdéhùn torí ìtọ́lọ́ wà á tọ́ àmọ́ wọ̀lẹ̀ áhàdùbẹ̀lá ẹ̀ fi lọ́kàn balẹ̀ torí ìtọ́lọ́ ẹ̀rí òun náà sàdéhùn túmọ̀ káàna àádọ́lọ́ àríwá àmọ́ ẹ̀nẹ́ta àdéhùn tọ́lọ́ tó gbéhùn àmọ́ ẹ̀nẹ́ tó jàǹbá ọ̀gádàrà wà fàjàrọ̀ wà nákàtà àhàdá wà nìta ó jàǹbá ó yẹ àdéhùn ọlọ́dún ẹni bẹ́ẹ̀ ó ní àwọn kan pé tó ń kó wà láì láti fi gbẹ̀tọ́ tó ń mójútó tó ń mọ́ ọdún àtọ́ náà lẹ́gbẹ́ ṣe tó ń búra tó ń mójútó mọ́ tó jẹ́ pé torí tó lọ́n tó ọ̀tọ̀ níbi fún ẹni nǹkan ọlọ́run bẹ̀ jà wakọ̀dọ̀ ọ̀túnmọ̀ ìdàmọ́ alátàrí mẹ́lẹ̀gàdì ó gbẹ́nà àfáà ló kò pé ìmọ̀ jàǹbá ọ̀dá àwọn pé àwọn àfáà yapa àkàlà ní jàǹbá ọ̀dẹ́ tó sọ nítorí wọn kò sínú ẹni pé kájà ń bọ̀ ọ̀gá wàá náà omi kaba èrìfọ̀ náà ẹnu tí kò pẹ́ náà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ló wà wàlàkọ̀dọ̀ amọ̀rọ̀ lọ ọkọ̀ alábẹ̀lẹ̀ wà fá ìbẹ̀lẹ̀ àhà torí àbí ntọ́nà ń ṣe fún wa ni pé kápádé ntọ́nà ń pa wá láti ní ọlọ́ni yá ayọ̀ ẹ̀dẹ̀dínà ámàlù áwòfò bẹ̀rẹ̀ òkú ẹ̀yin mùmí àwọn átúbẹ̀rẹ̀ gbẹ́dámù lọ́lọ́lù gbogbo àwọn átúbù tẹ́yìn ṣe ẹ pé àdéhùn rẹ̀ akídù nìkáhà ni akídù tìjárọ̀ ni ẹ̀rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fáǹsì kápá àdéhùn. bẹ́ẹ̀ lọ́nà bá sọ̀rọ̀ àwọn àtàlá ó pọ̀ fún wa ìmọ̀ ìyàdẹ́hùn ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn yẹ̀wùdí fún ọlọ́ni fábùmù ẹ̀lẹ́kùnrin ìmì ìfáàkàn làánáàhùn nítorí àdéhùn tá yẹ̀wùdí fún yẹ àdéhùn ọlọ́ni làánáàhùn agbọ́wọ̀ jìnà síkẹ́ ọlọ́run wàjà áná kùlúwà nǹkan síyà àwọn asọ̀kà wọn lọ́kàn líle ẹ̀ńtẹ́ tí ó bá ti yẹ àdéhùn ọkàn rẹ̀ máa ń lé ní òní ẹlẹ́wọ́n tó tó ní tí ọwọ́ tó bá ń parọ́ fún yíyá àdéhùn tó ń ṣe báyìí ẹ̀rí tó bá di dẹ̀jẹ́ rẹ̀ tán àti máa sọ bí nìkú tẹ̀ ní kàkún ṣùgbọ́n tó bá jẹ́ tí wọ́n ń pé àdéhùn títí ní ẹ bá fẹ́ yẹ̀ gan nígbà tí àwọn gbé ìmọ̀sádéhùn ìmọ̀sádéhùn àmì dáadáa sí wà lára wọ́n ẹlòmí ó ti bá ìyá àdéhùn rẹ̀ wípé kò tiẹ̀ kákúmọ́ kò tiẹ̀ kákúmọ́ ìyẹn ti dẹni ibi nítorí ọ̀nà tí wọ́n bá ní Ísírẹ́lì tí wọ́n tẹ̀lé sínú rán àyìn bẹ́ẹ̀ tó wà jà á ná kòlóńgbà ọkọ̀ síyà ọ̀kan wọn wà á lé káwa náà yá ká sọ́ra yìí tó tóbi jù náà àdéhùn sáà ṣe ìwé ni àdéhùn ló tóbi àdéhùn pàwọ́ sí náà láyé tọ́dún sọ́nù wà pé iyyaka na'budu wa iyyaka nasta'in àdéhùn sáǹpé náà kó wá fún àdéhùn sáà ṣe láàrin ara wa ẹ̀ka máa fi ìyapa àdéhùn rìn mùsùlùmí náà ló débi pé yẹn gbá ìrọ̀sí sí ẹjọ́ sàdéhùn àbọ̀ gbéṣẹ́ fún yẹn ẹjọ́ sàdéhùn ó jì síṣẹ́ bó ti yẹ kó ṣe náà bá fún lẹ́tọ̀ọ́ rẹ̀ ara rẹ̀ àdéhùn kan ní. ọ̀kọ̀dìkárẹ̀ nàbí rọ̀sọ́lá yẹ kó lè bá àdìpọ̀ wádìí jùlọ anígbà òsọ́lá wọ́n sọ fún àwọn adarí ogun kan pé wàyín àfọ́tọ̀ alàlẹ́kù àwọn èèyàn kan tí wọ́n ra gbàdúrà wọn torí pé láyé jọmbọ́n ní ṣe máa ń nù ní security ni pé ń ra gbàdúrà wọn wọ́n ti fẹ́ǹsì káàkiri ìgbà tí wọ́n bá tí ò bá tó dúpọ̀ wọ́n lè gbé àwọn kọ́ ògiri tí ó lọ. sẹ́yìn abẹ́ máa jẹ́ lọ́wọ́ lẹ́kọ̀ọ́ kan àwọn iṣẹ́ mi pé ẹ̀ fọ́nrán dìlú yẹn ẹ̀wà ń jẹ́ jáde àlejò ẹ̀rọ sọ fún kan nínú àwọn adarí ogun pé tọ́ bá báńdì ìlú kan tọ́ sí wọn mọ́lé fàrọ̀dún ká ń tẹ́jẹ́ rẹ̀ láwọn òsínmọ̀tànlá òsínmọ̀tànàbí yìí fàlà àtẹ́fà wọ̀lá kẹ̀kẹ́jẹ́ láwọn òsínmọ̀tàn sábà ní ọgbádùn sọ ọlọ́run tàlẹ́bì mọ́ ṣe ìgbádùn ṣe ẹni kan pé torí sọ ọlọ́run tàlẹ́bì okùn tó yí ní ọlẹ́mọ́lẹ́ dúró ti mọ́ ọkọ̀ máa dún ní oníjàmbá èyí tó ọkọ̀ náà bá ṣe ọbì ìjọba káyọ̀ látọ̀jọ́ ìdẹ́ ní sọ̀rọ̀ pé ẹnìkan ah, ẹ̀kọ́ lọ ah, tó bá tọ̀nà púpọ̀ tí ìdẹ́ lójúmọ́ ti kí ni wọ́n ti ìsáré lọ gẹ̀wọ̀n o tó tó máa ń pè tọ́lọ́ tó ń jàǹbá sẹ́mi tó lọ́n tó fi ń pè tẹ́ ẹ̀kọ́ lọ́n wẹ̀ síbi báyìí àgbàdo ìfẹ́ àti báyìí lọ́ọ́ fi ń gba ìyẹn náà léwu ṣùgbọ́n kò tó ìtọ́ mi orúkọ ta orúkọ ọlọ́run ìyẹn nípa ẹni tó sàdéhùn tí òun tẹnu oníjàmbá ni àbí àtàlìkejì ló sàdéhùn tó ní òun tẹnu gbogbo wà láì sí tẹ kí náà méjèèjì oníjàmbá ni wọ́n fi lẹ́bùn kan náà jọ wà ó jẹ́ pé oníjàmbá kan náà jọ ṣe bọ̀dé lẹ́bùn kan náà wà wọ́n jura wọn lọ èwo ló wúwo jù tó fi tọ́lọ́run bá fi tiẹ̀ káyà kéèsì wọ́n ní fa innakum an taqfiru bima makum ahọ́nù mi àǹtà irú mi mọ́tàlá torí kẹ́ ẹ jàǹbá àdéhùn sí yín kẹ́ ẹ yapa àdéhùn sí yín ó mọ̀ tó fúyẹ́ ju àdéhùn tẹ́ fi torí sáníté torí tọ́lọ́hùn tẹ́ forúkọ náà bá ṣe. eléyìí nínú tó yẹ kí akíyèsí ni akíyèsí pàápàá jùlọ àwọn tá à ń gbé tẹ́ fún ni tá à ń gbá yẹn ṣiṣẹ́ tó sì ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe é ṣùgbọ́n anábì náà ti kọ̀ǹdíṣẹ́ náà jẹ́ ẹni tó ní òfìṣẹ́ o fàtàwùfà àmìnì tó náà ṣe kíni tó sì yẹ pé tọ́ ẹni tó gbà sí ẹgbà ẹ̀tọ́ rẹ̀ pé ó ṣiṣẹ́ rẹ̀ pé múlẹ̀ kó lókè ní kó ṣe ìwọ tí wọ́n náà fẹ́ gbẹ̀tọ́ ẹgbà fìṣẹ́ ìwọ náà ṣẹ̀fẹ́ múlẹ̀ kó ṣe ọ̀rọ̀ padà ń bọ̀ lórí eléyìí eléyìí ni àlàyé tá a ṣe nínú àdúfẹ́ lẹ́ẹ̀kejì múlẹ̀ pọ̀rọ̀ púpọ̀ الله سبحانه وتعالى كسر ونفعل وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه Thank you.